ìyà tẹ́yìn náà lọ jẹ nínú sẹ́ẹ̀lì ní Benin Republic ó lè jàre ṣùgbọ́n ẹ̀yin la rí ẹ̀yin la sì ń tẹ̀lé baba Sunday Igboho inú mi á dùn tẹ́ bá lè jáde o kí Sunday Igboho fún Gani Adams ní twenty four hours láti sọ̀wọ́tọ́ láti retrieve ọ láti mú ẹ̀rí jáde tó bá ṣeé ṣe bẹ́ẹ̀ ṣe máa rí justice lélẹ́yìí o ọ̀rọ̀ yẹn tóbi ju kẹfojúfo lọ o àwa máa bá wọn pọ́nnu mọ́ àfẹ́ mọ time tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn a máa bá wọn pọ́nnu mọ́ please ẹ máa bá mi tẹ love and like love love love ẹ fún mi love ọ̀rọ̀ Yorùbá nation là ń sọ ń bí báyìí so eh, etí ọba lé etí ọba lóko yẹn là ní ká mú wá fún yín o bàbá Sunday Igboho gbogbo eléyìí tá a bá sọ tí ò dùn wọn yín nú eh, Yorùbá náà ló bọ̀ wọ́n ní tí ọmọ ìyá méjì bá wọlé tí wọ́n rẹ́rìn jáde wọ́n ti parọ́ fúnra wọn ṣùgbọ́n tán bá lejú kokokoko mọ́ra wọn pé wọ́n ti bára wọn sòótọ́ ọ̀rọ̀ ẹ̀jọ́ gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ tanà ní pàpà ibi tó bá ti tàbá yín ẹ fi sòsùn kẹ́ fi para kẹ́ túnbẹ̀ sí o bàbá wa Ìbà Gani Adams náà kò séèyàn kankan tó fẹ́ fà yín wálẹ̀ ọ̀rọ̀ ẹnu yín làwọn èèyàn fi ń jọ́ọ̀jì ọ̀rọ̀ ẹnu yín làwọn èèyàn fi ń ṣàkàwé yín tẹ́ bá sì mọ̀ pé gbóhùn tẹ́ ẹ sọ òótọ́ ló bá dé ẹ kó ẹ̀rí jáde kẹ́ fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ lè bá wa bá Fúlàní jà ẹ apààyàn lápààyàn jẹ́ bẹ́ẹ̀ bá bó kẹ́sìkẹ́sì má pààyàn kan dandan kọ́ ni kẹ́ ẹ mú fúlàní tí ń pààyàn bájọ́ ọmọ yorùbá tí ń pààyàn náà ni ara ṣẹ́ tí OPC rẹ̀ ṣe ṣe ṣe ń gbà yẹn náà nìyẹn ẹ jàjà pé ẹ ń bá wa kò sígbà kan tí ẹ jàjà pé ẹ ń bá wa jagun òṣogun kan tẹ́ ẹ jà ẹ ń fọ̀lù mọ́ ni gbogbo àwọn jàgídíjàgan àwọn jàǹdùkú tó jọmọ yorùbá àwọn olè àwọn tí wọ́n pààyàn kiri yẹn àwọn lẹ̀ mú gbà yẹn so nǹkan kan náà ni o bẹ́ẹ̀ bá báwọn báwọn kan bá mú àwọn kinní tó ń pààyàn àwọn fúlàní tó ń pààyàn àdúpẹ́ lọ́wọ́ wọn apààyàn lápààyàn ń jẹ́ ìbá gbogbo ibi tó bá ti wá ìbá àṣẹ ìbò ìbá àṣẹ èèyàn dúdú tó bá ṣàti já pààyàn ẹ àjọmú ni o iṣẹ́ tẹ́ ẹ gbà ni o dandan ẹ mọ̀ bá mú fúlàní ẹ fà àwọn fúlàní lẹ̀ baba Gani Adams ẹ bá wa fi àwọn fúlàní lẹ̀ ṣùgbọ́n àwọn tẹ́ ẹ fẹ́ tẹ́ rí àṣírí wọn tẹ́ lápààyàn ni wọ́n yìí àwọn gangan ẹ jọ̀ọ́ apààyàn lápààyàn jẹ́ gbogbo àṣírí wọn tẹ́ ẹ ní ẹ kó jáde o ẹ máa jẹ ẹjọ́ ilé yìí bẹ́ẹ̀ ni o torí iṣẹ́ tẹ́ ẹ gbà ní gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò iṣẹ́ tẹ́ ẹ gbà ní o ẹ bá wa kó àṣírí wọn jáde ká mójú àṣebí nílẹ̀ yorùbá ṣùgbọ́n kó tó di ìgbà yẹn bàbá Sunday Igboho àwa ń gbádùn yín lọ yorùbá dáa yorùbá sunwọ̀n àwọn tí yóò sunwọ̀n láàrin wa wọn tó nǹkan kan ká mọ̀ mọ́ sọ pé bo yorùbá ni ò dáa wọ́n ń jẹra wọn lẹ́sẹ̀ kò sí ẹ̀yà tán ti ń jẹra wọn lẹ́sẹ̀ so baba Sunday Igboho eh, ẹ̀yin náà ẹ̀ máa fọ̀rọ̀ síkùn bí àgbà ṣe rí gbogbo ti ibi tí ọ̀rọ̀ bá eh, eh, téèyàn bá ní ìjánu tí ò lè kóra ẹ̀ níjánu sọ̀rọ̀ jam tọ́ọ̀kì ṣe rí ibi tó bá ààrẹ ọ̀nà kakanfò dé báyìí wọ́n ti sin ààrẹ ọ̀nà kakanfò mọ́ kọ́nà wọ́n gbọ́dọ̀ jáde kán púrúfù tán sọ àìjẹ́ bẹ́ẹ̀ à àìjẹ́ bẹ́ẹ̀ à àìjẹ́ bẹ́ẹ̀ <laughs> wọ́n dé èèyàn yẹpẹrẹ nìyẹn o wọ́n dé èèyàn yẹpẹrẹ nù o so iṣẹ́ ti rí ibi tó fì sí báyìí ìgbà míì á dàbí nine ìgbà míì á dàbí six ìlú gangan ni o ojú méjì ló ní so bá Sunday Igboho ẹ jáde wa advance tèmi fún advice mi fún yín ni wípé gbogbo àwọn tó fẹ̀sùn apààyàn kan yìí ẹ jáde kẹ fún wọn ní ultimatum twenty four hours bẹ́ẹ̀ la máa tó mọ̀ wípé ẹ̀yin gan-an ọwọ́ yín mọ́. yẹ́sùn ẹ̀yin tèmi iṣẹ́ wa pa o nílé lóko lẹ́yìn òde Eh, ah, eh, ṣàlàfíà ni mo bá yín eh, báwo lójú ọjọ́ lọ́dọ̀ tí ọ̀gbẹ́ni Bobby lórúkọ tèmi ń jẹ́ o èmi lọ́mọ owó olódò ọba ọmọ àtẹnigbọ láwọn ọmọ àtẹnigbọ rẹ ìwó tí ò nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ fi ń ṣọlé ilé baba tóbi mi lọ́mọ. lórí ọ̀rọ̀ tó ń jàràn ìrìn lórí ẹ̀rọ ayélujára yẹn náà làwa náà fẹ́ dá sí nítorí wípé ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ o ṣùgbọ́n ìwé yẹn ò rárá kọ́bọ̀ náà lára bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ní kọ̀ọ̀kan ìjèjì ẹ̀yin ọmọ yorùbá ẹ máa bá mi pín program yorùbá la máa ṣètò it's for yorùbá people this program is for yorùbá people so if you have chance to be online or to be on uh, tiktok kindly uh, join me in this conversation uh, wàhálà tí ó fẹ́ dálẹ̀ tá a bá tètè mójútó ó máa ní agbára o pẹ̀lú ọ̀rọ̀ tí ó ń lọ láàrin yorùbá nation nípa láàrin Sunday Igboho àti Gani Adams uh, ọ̀rọ̀ yẹn ti ń fẹjú tótó báyìí wọ́n ní iná fẹjú tótó ọ̀rọ̀ yẹn ti ń fẹjú tótó. Uh, Iba Gani Adams a gbọ́ nípa eh, voice note kan tó jáde tí wọ́n sọ wípé eh, Sunday Igboho pé ó lọ́wọ́ àwọn gbọ́ wọ́n ní àwọn náà gbọ́ wípé ó lọ́wọ́ nínú ikú eh, Bọ́lá Ìgè ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ṣẹ̀ ń bí nìsín wọn mọ ìtàn Bọ́lá Ìgè Bọ́lá Ìgè tó wá láti Ẹ̀sà Òkè ni bàbá ti wá kásà ní Iléṣà agbègbè Iléṣà ni bàbá ti wá àwọn náà jẹ́ Eh, eh, justice kí náà ń pè wọ́n náà kí lorúkọ wọn àwọn àgbà amòfin àgbà pátápátá àwọn nígbà yẹn ṣùgbọ́n wọ́n ṣekú pa wọ́n pa wọ́n sílé wọn nígbà yẹn ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ni Ìbà Gani Adams jáde tá a gbọ́ wọ́n tiẹ̀ sọ pé fọ́nrán yẹn ti pẹ́ àwọn èèyàn ní kí ló dé tán ṣì ń pín káàkiri pé ó ti pẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ wípé ìyẹn ogún ọdún ó máa ń jóyàn lọ́wọ́ bí irọ́ bá lọ fógun ọdún ọ̀sán kan náà ni òtítọ́ máa lè bá kò sí bí irọ́ ṣe lè lọ tó tí òtítọ́ bá ti jáde ká tètè ya mú òtítọ́ yẹn náà ní ká mú lò òtítọ́ àti irọ́ ó dàbí ìmọ́lẹ̀ àti òkùnkùn ni ìmọ́lẹ̀ ni òtítọ́ irọ́ ni òkùnkùn ìmọ́lẹ̀ dẹ̀ máa ń borí òkùnkùn ni ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ ò bá ṣọ́ra nítorí wípé òkùnkùn ní advantage kan lórí ìmọ́lẹ̀ ṣẹ́rẹ́ tó bá wà ní òkùnkùn àwọn náà máa ń rí ẹni tó wà ní ìmọ́lẹ̀ ẹni tó wà nù mọ́lẹ̀ kò lè rí ẹni tí ó wà nù òkùnkùn ẹni tó wà nù òkùnkùn ló máa ń rí ẹni tó wà nù mọ́lẹ̀ so inú òkùnkùn náà ti máa ń ta ọfà so ti yẹ máa inú òkùnkùn so ẹni tó wà láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn ó lọ fà gan o <laughs> ó lọ fà gan ṣùgbọ́n bí ọ̀rọ̀ ìṣe wa ń jà tó bẹ́ẹ̀ ni agbọ́n wọn ní baba Sunday Igboho sọ wípé kan filẹ̀ wípé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni ọ̀rọ̀ yẹn kò tó ń tà ń yẹ tà ń yọ àdá abẹ ẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà náà ti ń jáde olóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà wọ́n ń tẹnu àbùkù bá ààrẹ ọ̀nà kakanfò wọ́n ń sọ̀rọ̀ sí wọn wípé àá bíyàn bá fo èèyàn jóye àwòdì ó yẹ kéèyàn lè gbẹ́rì yẹ wípé gbogbo ọ̀rọ̀ tán bá lẹ́nu wọn yẹn kì í ṣe ọ̀rọ̀ tí ó bójúmu ṣùgbọ́n bàbá Sunday Igboho lèmi bá àwọn ìrandíran àwọn ọmọ ọmọ yín tó ń bọ̀ wọn ní dáríjì yín tẹ bá ní kàn fi ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ wọ́n parọ́ pé ká sọ pé wọ́n fẹ̀sùn kàn yín wípé ẹ pa àyàn pẹ̀lú lọ́wọ́ nínú ikú èèyàn kan ẹ wá ní kàn máa wò ó ràn wọ́n lè wò ó ràn ẹ̀yin ní kẹ́ẹ̀jà takuntakun forúkọ yín pàápàá jùlọ ẹ ti lórúkọ nípa Yorùbá Nation tẹ bá wá lọ ń wòran lójú àwọn èèyàn á ẹni wípé ẹ̀yin gan bígbà tí ah, ọ̀ràn lè fi ẹ̀sùn ńlá báyẹn kàn yàn kẹ́yìn wá máa wòran so lọ́kàn àwọn tó dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́rọ̀ yìí wọ́n ń bà yín lórúkọ jẹ́ lọ nìyẹn o lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa máa wo bí ẹni wípé ah, ṣé lóòótọ́ ni ṣé kì ṣòótọ́ ẹ̀yin lè máa prove ẹ̀ báyìí o pé kì í ṣòótọ́ o kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ save orúkọ yín nítorí wípé ibi tí ọ̀rọ̀ ẹnu máa dé ẹsẹ̀ ò ní débẹ̀ o èèyàn lè wà nù ilé ẹ̀sìn kó máa sọ̀rọ̀ wípé ẹ mọ̀ pé yorùbá máa ń bọ̀ wọ́n ní wọ́n máa ń sọ pé ẹnu dùn ròfọ́ o lè wà nù ẹnu ilé ẹ̀sìn kó máa sọ fún èèyàn kan wípé ah, o ti lọ sí ìlú òyìnbó o ti lọ Germany o ti lọ US o ti lọ Canada tó o sì ti débẹ̀ rí tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ni o lè pe fóònù sìn kó o dé Canada o lè pe fóònù sìn kó o dé US kó o bẹ tó wà US sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu ẹ ti débẹ̀ ṣùgbọ́n ẹsẹ̀ gangan ò tí ì débẹ̀ so ibi tí ọ̀rọ̀ ẹnu máa dé tí wọ́n bá fọ́n ọ̀rọ̀ ká ibi tí ọ̀rọ̀ ẹ máa tàn dé ha ẹsẹ̀ ò ní débẹ̀ o adẹ̀ ti ṣe restitution fún tó ti bàjẹ́ ó máa ń ní agbára gan o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ pé fọ́nrán yẹn ti pẹ́ voice note yẹn ti pẹ́ kí ló táwọn ọmọ Yorùbá ń pín kìnìyàn káàkiri wọ́n ṣe ní pín káàkiri àwọn èèyàn wọn fẹ́ràn justice wọ́n kàn máa ń pariwo justice ni o wọn fẹ́ràn justice ní nàìjíríà o wọn ò fẹ́ràn justice àti olórí àtọmọ ẹ̀yìn àti mẹ̀kúnnù wọn ò fẹ́ràn justice wọn ò ń wá justice gidi nàìjíríà because tó bá jẹ́ pé ń wá justice ni twenty twenty twenty two thousand and one ni bọ́lá ìgè ti kú twenty three years tí bàbá yẹn ti kú tán ti pa bàbá yẹn lélẹ́yìí twenty three years ago so èèyàn kan wá jáde ń sìn wọ́n wá sọ wípé àwọn gbọ́ pé èèyàn kan wà lára àwọn tó pa á dó wọ́n mú èèyàn kan gbà yẹn Fúráyò ṣùgbọ́n nígbà tí èèyàn kan tún wá jáde tó ní òun mọ̀ pé òun gbọ́ pé èèyàn kan ló tún pa á tàbá ń wá justice lóòótọ́ ó yẹ kán fòfin tọ́ iléeṣẹ́ ọlọ́pàá DSS ó yẹ kán fi òfin tọ́ kínní yẹn kán mọ̀ torí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ̀rọ̀ gan o wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ ilé ìdẹ́ ti kúrò ní ọ̀rọ̀ wípé wọ́n lara Sunday Igboho ó ti kúrò lọ́rọ̀ ilé ìogun gidi ni ogun gidi ni tó bá ti jẹ́ wípé irọ́ ni wọ́n pamọ́ Sunday Igboho kí bàbá yẹn náà jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń dìfẹ́ǹdì Sunday Igboho àwa èèyàn tá à ń dìfẹ́ǹdì ẹ̀ ìfẹ́ wípé ó gbé Yorùbá nation sórí la fi ń dìfẹ́ǹdì ẹ̀ o ìfẹ́ bẹ́tà bá wà nífẹ̀ẹ́ Sunday Igboho kàkà tá a máa fi bú èbú tá a máa fi sọ pé irọ́ ni wọ́n pa àwọn ìsọpọ̀ òótọ́ náà sọ o ṣùgbọ́n kí bàbá Sunday Igboho kan jáde kan dìfẹ́ǹdì ara kan jáde kan dìfẹ́ǹdì ara gbogbo àwọn tó dẹ̀ ń ta gbogbo àwọn tá a dẹ̀ ń dìfẹ́ǹdì wọn lórí ẹ̀rọ ayélujára ń sìn àbáwọn sí mbẹ̀ àmọ́ wọn àmọ́ bó ṣe ṣẹlẹ̀ gangan gbogbo nǹkan ló ṣẹlẹ̀ yẹn à sí mbẹ̀ so tí a bá lo eléyìí as an advantage láti máa gbé ọ̀rọ̀ justice ní Nàìjíríà tá a bá lo because justice for one is justice for all tá a bá lo eléyìí láti fi wá justice fún ẹni tó pa Bọ́lá Ìgè oríṣiríṣi àṣírí ló máa máa tú o kò dẹ́ ṣe Sunday Ìgbòho náà fi eh, kínní ohun nìkọ́kọ́ náà fẹ̀sùn kàn Gani Adams gan tún fẹ̀sùn kàn Tinubu pé Sunday Igboho pé Tinubu ló ń ṣiṣẹ́ fún ìyẹn bá Gani Adams a gbọ́dọ̀ kó ọ̀rọ̀ yẹn kákó kákó kákó kákó pamọ́ a gbọ́dọ̀ fojú fo ọ̀rọ̀ yẹn o taba nífẹ̀ẹ́ Yorùbá ṣé taba gba Yorùbá nation ṣé bá ṣe lọ máa máa pa ọ̀rọ̀ mọ́lẹ̀ náà lélẹ̀ tá à ní máa wá justice ẹ̀wọ̀n tán ẹ̀sùn tán fi kan Laji Abbas ààrẹ àpìtàn ilẹ̀ Yorùbá ẹ̀wọ̀n ẹ̀sùn tán fi kan wọ́n ìgbà táwọn yẹn náà máa jáde wọ́n ní àwọn ẹbí àwọn ní káwọn máa sọ̀rọ̀ àwọn ará àwọn ní káwọn fi ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ pé kò tó nǹkan tí wọ́n yọ àdá abẹ́ ṣùgbọ́n mo rò pé baba alájà Abbas wọ́n lọ tún inú yẹn rò dáadáa wípé ah kíní yìí ọjọ́ iwájú ó máa bà wọ́n lórúkọ jẹ́ ó máa bà wọ́n lórúkọ jẹ́ lọ́jọ́ iwájú táwọn ò bá mójútó ń sìn àwọn ọmọdọ́mọ àwọn ò ní forgive àwọn táwọn ò bá mójútó so ìdí nìyí tí èèyàn ṣe gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tó bá fi ẹ̀sùn kàn yàn ẹ má dúró de ìjọba o ẹ̀yin ni kẹ́ ẹ tẹ́rọ ara yín pa kẹ́ ẹ dìde kíákíá kí ẹ dẹ̀ mo ní bàádà kẹ́ mú kẹ́ mú ọ̀rọ̀ yẹn kẹ́ jẹ́ kó kó kó mú yín lọ́kàn because ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá eh, ó mì o bí ẹ̀pọ̀n àgbò ó mì lògbòlògbò àwọn Yorùbá nation àwọn Yorùbá nation bẹ́ẹ̀ káti ẹ̀ tó di Yorùbá nation gan láàrin ara wa ń sìn àwọn justice tó yẹ ká wá àfẹsẹ̀múlẹ̀ ara tó dẹ̀ ẹ wo Mohbad justice táwọn wá fún Mohbad ń sìn justice justice justice justice fún Mohbad kí ẹ̀kan wá jáde kó ní òun mọ ẹni tó pa Mohbad ṣé gbogbo wa ò ní dá ẹnu bò ó dẹ̀ ń tọ́rọ̀ bá ti pẹ́ ọ̀rọ̀ pẹ́ omi ń pé wọn sì lè wá justice fún Bọ́lá Ìgè ó ti pẹ́ tó ti ṣẹlẹ̀ lóòótọ́ twenty three years ago ìyẹn ò sọ wípé wọn lè wá justice fún Bọ́lá Ìgè ara tí mo máa ń sọ nìyẹn pé àwọn ọmọ Nàìjíríà wọn love justice ẹnu orí ahọ́n ni justice wọn wà orí ahọ́n ni justice àwọn ọmọ Nàìjíríà wà so this is time for us to actually prove ourselves worthy that we are a nation for justice. No matter how long the incident had uh, occurred, no matter how long that is why tí Yorùbá ṣe sọ wípé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan báyìí lòtítọ́ máa mú ló máa lé bá ló máa overtake So I'm advising Sunday Igboho. Sunday Igboho should do, I mean, should, should, should, should defend himself. Sunday Igboho should do the, the, the, the normal thing that is expected of him to do ìyẹn kan ò lè wá fẹ̀sùn kàn wípé ó lọ à ẹni tó fẹ̀sùn kàn kó lọ́wọ́ nínú ikú ẹ̀ yẹn kò ń ṣèyàn kékeré then àwọn ará Ìjẹ̀ṣà wọ́n ti sùn àwọn ọmọ Ìjẹ̀ṣà ti sùn thank you matri kukoc oh, <laughs> I don't know how to spell your name thank you for the love àwọn ará Ìjẹ̀ṣà ti sùn lóòótọ́ Yorùbá ní. Eh, tí èèyàn ò bá tí tọmọdé ò bá tọwọ́ èèyàn ò bá tètè kú èèyàn ò kì í béèrè ikú tó pa bàbá èèyàn bẹ́ẹ̀ tó yẹ kán máa ṣì tẹnu mọ́ ń sìn tí wọ́n ti wá gbé jáde tán ní Sunday Ìgbòho lọ́wọ́ ń bẹ̀. àwa sì gbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pẹ̀lú ipa tí Sunday Ìgbòho tó ń kó nínú Yorùbá Nation wípé nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè tọwọ́ ẹ̀ jáde ṣùgbọ́n the proper thing to do is for Sunday Igboho Oòṣà to do the needful by exonerating himself through the law of the land. à ń gbéra wa lọ court kì í ṣe nǹkan tuntun kò ń ṣe nǹkan tuntun rárá rárá wọ́n ń gbé èèyàn lọ court wọn ẹ̀fẹ́ ṣẹjọ́ ẹ̀fẹ́ ṣẹjọ́ gbẹ̀gbẹ̀ tí wọ́n bá yín lórúkọ jẹ́ ẹ̀fẹ́ ṣẹjọ́ aláwọn justice èèyàn kan dẹ̀ mú torchlight pé justice tẹ̀ ń ibi tó wà rí ẹ̀mọ́ túmọ̀ kan sọ pé èèyàn kan lọ́wọ́ nínú nǹkan kan ni. The meaning is that it has made it possible I mean it has made it easier it has become so easier to to, to, to look for the truth, to search the truth out and get the truth, get to the bottom of the matter. Ìtumọ̀ ìnìyẹn. Ṣòbàrà Sunday Igboho bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ máa ṣe ẹjọ́ yẹn o. Ẹ máa ṣe ẹjọ́ yẹn ẹjọ́ ẹ̀sùn tó fi kọ́ yẹn ní agbára. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ máa ṣe ẹjọ́ yẹn torí tẹ́ ẹ bá ṣe ẹjọ́ yẹn àwọn tó ń fẹ̀sùn kàn yín tẹ́ ni wọ́n ń parọ́ wọ́n parọ́ mélèyí wọ́n parọ́ mọ́tọ̀ ọ̀hún tí àwọn tó ń parọ́ mọ́ ò bá dìde láti defend ara wọn a jẹ́ wípé first thing wọ́n máa máa parọ́ yẹn lọ wọ́n máa máa mú jẹ wọ́n máa parọ́ yẹn lọ wọ́n máa mú jẹ ẹlẹ́ẹ̀kejì ni wípé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ń sòótọ́ n táwọn èèyàn máa máa fojú aráyé wọ́n máa gbèsè wọn lẹ́yìn pé nígbà tán sọ pé ó ṣe ṣe ó sọ̀rọ̀ nígbà tán à ẹlẹ́nu méjì mà láyé gbogbo ayé àwọn tó ń tì í sìn tán ní kẹ́ ẹ má sọ̀rọ̀ kẹ́ fi ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ ẹ ẹ má fọ̀rọ̀ ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ o ọ̀rọ̀ Yorùbá gbọ́ alámọ́ra wa wá Yorùbá mọ́ra wa dáadáa tẹ́ bá fi ọ̀rọ̀ ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ ó máa léwu lọ́jọ́ iwájú fáwọn ọmọ yín àwọn ìran yín tó ń bọ̀ o àwọn ìran yìí ò ní forgive yín wọn nígbà tí wọ́n tẹ̀ sójú bàbá wọn nígbà tí wọ́n fi adúrú ẹ̀sùn ńlá ìkan bàbá wọn ẹ̀sùn tó dẹ̀ tóbi jù tán lè fi kàn yín náà ni pé wọn ò pààyàn kí dẹ̀ ṣe wípé wọ́n ní ẹ pa ẹ lọ́wọ́ sí ikú tó pa Bọ́lá Ìgè nìkan wọ́n ní iṣẹ́ apààyàn gan lẹ́ ń ṣe wọ́n fẹ̀sùn kàn yín wọ́n ní iṣẹ́ apààyàn ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ti justice for Mohbad tán fẹ̀sùn kàn yàwó ẹ̀ mọ̀ yín fẹ̀sùn kàn yàwó ẹ̀ ilé ẹjọ́ ò tí ì dájọ́ wípé yàwó ẹ̀ ló ṣe o but ojú wo náà fi ń wo yàwó ẹ̀ ìyàwó Mohbad ojú ọ̀nà fi ń wò ojú táwọn èèyàn fi ń wo ìyàwó Mohbad bí ẹni pé òun gangan ni ilé ẹjọ́ òde tí ìdájọ́ òun náà dẹ̀ rèé gbogbo ń tán ní kó lọ ṣe tó lè fi jà tó lè fi wẹ àwẹ̀ mọ́ kò ṣe so tí ẹ̀yin náà tẹ́ ẹ̀ bá wẹ ara yín mọ́ nínú nǹkan yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbèsè yín lẹ́yìn ìsìn ìtàn kọ yìí máa jó lọmọ òun ẹ̀yìn rẹ ọ̀pọ̀lọpọ̀ wọn máa yí padà lọ́la o ẹ̀dẹ̀ wípé ẹlẹ́nu méjì ló máa ráyé ilẹ̀ Yorùbá ah ntí wọ́n máa fi kíní wọ́n máa fi bu yín lọ́la wọ́n máa fi lò wọ́n máa fi fight against yín lọ́la ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ ń jà lọ ìtàn accuse yín ṣẹ́rẹ́ tó bá ti accuse tí ilé ẹjọ́ ò bá ti da ẹnìyẹn láre ẹnìyẹn máa bí ẹlẹ́bi ló máa ń rí ní ọkàn àwọn èèyàn o wọ́n ṣe ń accuse yín lọ ń sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń da yín lẹ́bi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti nífẹ̀ẹ́ yín tẹ́lẹ̀ wọ́n ti fún wọn ní reason láti máa wò pé àbò òótọ́ ni àbó òótọ́ ni àbí bàbá yìí lọ́wọ́ nínú ikú bàbá yìí àbí ẹ̀yin náà ń tẹ̀dẹ̀ lè fi wẹ̀ mọ́ ni wípé kẹ jáde kẹ ní ẹ fòfin tọ́ ẹni tó ní ẹ pààyàn tàbí ẹ mọ̀ sí àbẹ́mọ́ pààyàn kó jáde síta kó dẹ̀ fi ẹ̀rí hàn bàbá wa Tinubu kò sí wọ́n bá ní wọ́n ń fi ẹ̀sùn kàn yẹn kò sẹ́sùn tán fi kan Tinubu tán ṣùgbọ́n most of those ẹ̀sùn tán fi ń kan Tinubu pàápàá jùlọ ẹ̀sùn ó kówó jẹ kò kówó jẹ ó fi iléeṣẹ́ kan gba tax ó fi gbowó orí kò fi gbowó orí nígbà tí EFCC yọwọ́ ẹ̀ wò wọ́n gbà kí EFCC ṣe ìgbà tí EFCC yọwọ́ ẹ̀ wò kò má sí nǹkan kan tí ó tọwọ́ ẹ̀ ṣe ká ní wípé wọ́n gbà kan táwọn náà fi ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ ńgbà yẹn ni táìmù tí wọ́n fẹ́ wọlé fún ààrẹ wọ́n máa lò ó against wọn wọ́n máa lò ó against wọn ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé àwọn náà ní document tó back up EFCC ti check wọn wọn ò rí nǹkan kan wọn ò rí nǹkan kan so lọ́rọ̀ kan ọ̀rọ̀ yìí le ju bẹ́ẹ̀ ṣe ń mu lọ gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ti sọ ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ pé mo gbèsè yẹn kan lẹ́yìn mi ò gbèsè yẹn kan lẹ́yìn ẹ̀yin Gani Adams làwa wà àwọn kan ní ẹ̀yin Sunday Igboho làwa wà ẹ̀yin lẹ́ máa da ojú ọ̀rọ̀ irú ẹ̀yin lẹ́ máa da ojú ọ̀rọ̀ irú tí ẹ̀dẹ̀ rí téèyàn bá fẹ́ wá bó ṣe fẹ́ to ilé ẹ̀ tó bá ń wá kinní níta tó bá ń wá iyì níta tí ò bá to ilé ẹ̀ dáadáa kò lè rí iyì níta o ní ọ̀rọ̀ Yorùbá nation yìí o ẹ̀ tẹ́ ẹ̀ bá to ilé ẹ ẹ lè rí ìtàtọ ẹ lè rí yorùbá nation ẹ á lè rí gbà ó tá a bá to ilé wa dáadáa ọ̀nà àdẹ̀tí tó lé opportunity àti tóòrè ká tó dáadáa opportunity àti tóòrè ẹni tí ò bá yẹ ń bẹ̀ kan yọ dànù bíi jìgá kò jù bẹ́ẹ̀ lọ ẹni tí ò bá yẹ ń bẹ̀ wọ́n mọra wọn láwọn ará abẹ́rẹ́ tọ́wọ́ bá tún wọ wọ́n ń sin ànígbọ̀n kankan mọ́ so opportunity ti mẹ̀kúnnù ní rèé ọlọ́run ló ń divide wọn àwọn ará bíi ọwọ́ wọn máa ń wọwọ́ gan gbogbo ń tọ́jà ń sọ tó ń dàbí rúmọ̀ ẹ òótọ́ díẹ̀díẹ̀ wà ń bẹ́ẹ̀ òótọ́ díẹ̀díẹ̀ so tó bá dá àwọn méjèèjì lójú kan gbéra wọn lọ ilé ẹjọ́ kí ìjọba náà dẹ̀ dá sí ìjọba tó láwọn ń wá justice ah ah ìjọba tó láwọn ń wá justice minister for justice ní Bọ́lá Ìgè náà in fact tẹ́bálẹ̀ ń wá justice fún yàn orí ẹ ẹ wọ́n kàn pa minister of justice wọ́n kàn pàdánù ẹ wá rí opportunity láti rí ẹni tó pa á ń sìn èèyàn kan ń tọ́ka wípé èèyàn kan ló pa á ẹ má fi ṣàwàdà ìsọkúsọ ló ń sọ ó ń parọ́ mọ́ ni ẹ má fi ṣàwàdà ẹni kó mú ẹ̀rí jáde ẹni tó pa á tóbi tó ti gbọ́ kó sọ kó sọ tá a bá lè rí justice fún Bọ́lá Ìgè yẹn inú wa gan máa dùn wípé tá a bá gba Yorùbá nation orí òdodo ni Yorùbá nation ló máa wà orí òtítọ́ ni Yorùbá nation máa wà orí òdodo orí òtítọ́ ní Yorùbá nation máa wà ṣùgbọ́n bá ṣe ń ṣe yìí ó dà pé a fẹ́ fi òtítọ́ àtòdodo bẹ̀rẹ̀ ṣe ìpilẹ̀ṣẹ̀ wa lórí ọ̀rọ̀ Yorùbá nation àtàmọ́ àtàmọ́ náà la máa ń wá kiri a máa mú àtàmọ́ àtàmọ́ wọ́n sọ di kínní wọn ò ní jẹ́ ká rójú tó ọ̀rọ̀ so tá a bá fẹ́ justice nílẹ̀ Yorùbá tí a dẹ̀ fẹ́ ṣe a fẹ́ fi ìpìlẹ̀ rere lélẹ̀ torí àti ìgbà Yorùbá nation ń sìn gbogbo ẹ̀ ló ti ń dojú kọlẹ̀ tó ti ń dẹnu kọlẹ̀ yìí mọ́ wa lọ́wọ́ o àwọn bàbá bàbá ta ni a gbé ọ̀rọ̀ Yorùbá nation lé lọ́wọ́ àwọn ni wọ́n ń bára wọn jàjà kínní yìí o Eh, wọ́n dẹ̀ ní eh, yorùbá ló sọ wípé ìjádé lórí dòwe inú tíjà bá bẹ̀rẹ̀ báyìí náà làṣírí máa ń tú o kò ń ṣe ẹ̀sùn kékeré o ní ti díẹ̀ tí mo ṣe fẹ́ràn ìgbésẹ̀ tí ààrẹ òpìtàn of yorùbá land Laji Abbas náà gbé nìyẹn mo ti ń wò pé eh, Laji Abbas àwọn bàbá bàbá yín àwọn èèyàn yín àwọn ẹ̀gbọ́n yín àwọn tó jẹ́ bàbá fún yín lágbólé yín wọ́n ní kẹ́ ẹ filẹ̀ wọ́n ní kẹ́ máa wọ́n parọ́ olè mọ́ yín à odidi olè tó tún wá jẹ́ pé ọmọ Ìbàdàn ní ẹ̀ mọ́ nǹkan kan àwọn ọmọdọ́mọ yín máa blame yín tó bá dọjọ́ wájú nígbà tẹ̀sí ń bẹ̀ mọ́ tẹ́tí lọ tẹ́tí bá ti yín lọ èmi èmi tí mo wà ń bì gan kékeré yìí wọn bàbá ńlá bàbá kú ẹnìkan ò tó bẹ́ẹ̀ kó parọ́ kan mọ́ mi kó mẹ́rìí jáde kó mú ẹ̀rí jáde torí àṣélẹ̀ làbọ̀ abá àrọmọdọ́mọ ń bọ̀ orúkọ rere ó sàn ju wúrà lọ bẹ́ẹ̀ ní ilẹ̀ Yorùbá ń sìn ó dà pé owó owó gangan wúrà ló sàn ju orúkọ rere lọ wúrà ó sàn ju orúkọ rere lọ nílẹ̀ yorùbá kò sẹ́ni tó fẹ́ tó fẹ́ tó nídìí orúkọ rere mọ́ wúrà yẹn gangan owó díẹ̀ làwọn èèyàn fẹ́ náà ń lé so ká ní wípé orúkọ rere yẹn náà ta ló sàn ju wúrà lọ ìyẹn la sì jókòó tì ẹ ní máa wò kán báyìí lórúkọ jẹ́ o ẹ ní máa wò then opportunity àti rí justice lélẹ́yìí fún Bọ́lá Ìgè àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn imagine ká mọ ẹni tó pa Bọ́lá Ìgè wọ́n fẹ̀sùn kan èèyàn kan kán wá ṣẹjọ́ ẹ̀ káwọn DSS dìde káwọn ọlọ́pàá dìde káwọn kìnnì kan dìde kán lọ ẹni tó sọ yẹn ó fẹ́ ràn yín lọ́wọ́ ni fún iṣẹ́ ìwádìí ó fẹ́ ràn yín lọ́wọ́ ni ẹ̀dẹ̀ máa ẹ̀dẹ̀ máa gba ìrànlọ́wọ́ ẹ̀ àwọn ọlọ́pàá Nàìjíríà ibi tí wọ́n máa kú níbi tó kù sí náà ni wọ́n mẹ́hẹ̀ gan wọ́n mẹ́hẹ̀ lórí ọ̀rọ̀ ká máa justice wọ́n làwọn fẹ́ wá justice wọ́n làwọn fẹ́ wá justice inú wọn máa kú wọ́n ó tẹ́ wọn lọ́rùn kéèyàn kú kán wá bá kẹ́dùn kan wá bọ́ síta nínú ìròyìn kan wá máa sọ pé ẹ báyìí ló ṣe ṣẹlẹ̀ wọ́n sọ báyìí ọ̀pọ̀lọpọ̀ ilé ètò sórí tó máa ń fún wa lẹ́yìn ìgbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ gan àwọn ará àdúgbò ibi tó ti ṣẹlẹ̀ ló máa ń sọ ọlọ́pàá oníṣẹ́ ìwádìí kan tó tó tó tó nípọn tó ń ṣe ṣùgbọ́n àwọn jàǹdùkú náà ló máa tú àṣírí wọn ló máa jẹ́ kí wọ́n sit up kan sit right kan sit tight so bàbá Sunday Igboho àwọn èèyàn nífẹ̀ẹ́ yín o ṣùgbọ́n gbogbo fídíòs táwọn èèyàn wà ń ṣe jáde lórí wípé ah wọ́n ní Sunday Igboho ló pa Bọ́lá Ìgè ọ̀pọ̀lọpọ̀ gan owó fídíò yẹn ṣùgbọ́n bá ti rí àkọlé yẹn ó ń bà yín lórúkọ jẹ́ o àkọlé yẹn ń ba orúkọ yín jẹ́ o ẹ má fi ṣe ìtì ọ̀gẹ̀dẹ̀ o bàbá Sunday Igboho àkọlé yẹn ń ba orúkọ yín jẹ́ o ẹ̀yin ni kẹwàá dìde kẹlẹ́ nígbà o eléyìí ń sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tipẹ́ o ọ̀rọ̀ yẹn ti ṣe kinní kan tipẹ́ o ọmọ Nàìjíríà wọ́n fẹ́ràn àti máa lu òtítọ́ wọ́n bá ti ríbi tó ti tọ́ wa wọ́n á lu bolẹ̀ wọ́n máa mọ̀ọ́mọ̀ lu òtítọ́ bolẹ̀ aburú gan-an lórí nǹkan yẹn so bẹ́yìn náà bá fẹ́ ká gbà yín gbọ́ pé kò sọ́wọ́ yín ní eh, inú ẹ̀sùn tán fi kàn yín kẹ́yìn náà yá gbé ìgbésẹ̀ ni o eléyìí ò ń sọ̀rọ̀ wípé ẹ eh, ẹ eh, eléyìí wọ́n fẹ́ fi distract ni ẹ jẹ́ amójútó Yorùbá Nation ọ̀nà dàbẹ́ tẹ́ ṣe fẹ́ mójútó nínú Yorùbá Nation gbogbo àwọn èèyàn tó ti fẹ́ràn yín ọ̀pọ̀lọpọ̀ wọn tó gbọ́ kí níyẹn ń sìn ó ti ń bomi tútù sí wọn lọ́kàn wípé ah, ah tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ tó bá lọ ọ̀pọ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ yín náà wà tẹ́lẹ̀ wọ́n ti wà lórí fẹ́ǹsì báyìí ó mọ̀ ṣe ṣe ó mọ̀ ṣe ṣe wọ́n ti bá wọ́n bá wọn olóṣèlú ṣiṣẹ́ wọ́n ti jagun ọmọdé kẹ́kàn rí wọ́n ti ṣe so ẹ̀yin ni kẹ́ proof ara yín worthy dọ̀là ló yìí ń fojú tẹ̀m̀bẹ̀lẹ̀kún wo Tinubu pé wọ́n kówó jẹ olè ní kíní kò sẹ́ńtọ́ máa sọ̀rọ̀ Tinubu fún tọ́mà yàtọ̀ sí pé wọ́n á kọ́kọ́ mọ̀ pé pírẹsidẹ́ǹtì Nàìjíríà ni ọmọ Nàìjíríà àwọn tó kówó ìkújẹ nìyẹn lọ́kàn àwọn èèyàn ṣùgbọ́n lórí ìwé bàbá yẹn rí dájú wípé òun ò jẹ̀bi lórí ìwé gbogbo ẹ̀sùn tó fi kan òun ó fèsì EFCC ńgbà yẹn o tí ò bá ṣe bẹ́ẹ̀ ah even tó fi jẹ́ orí tó fi dórí pé ó lọ skul kò lọ skul tó lọ sí skul ẹ̀ ní Chicago ẹ eh, tó fi dé Chicago so bàbá wa Sunday Igboho ẹ jáde tán o gbogbo ẹ̀sìn tó fi kàn yín pé iṣẹ́ apààyàn lẹ́ ń ṣe yẹn ó bomi tútù sọ́kàn àwọn èèyàn gan o ó bomi tútù sí ọkàn àwọn èèyàn gan o lóòótọ́ a mọ àwọn òótọ́ kan nípa ẹni tó sọ̀rọ̀ yẹn àwọn àṣírí kan dẹ̀ ń tú ṣùgbọ́n tẹ bá fẹ́ kógun járí gan tẹ fẹ́ kí this is the opportunity fún yín láti jẹ́ káwọn èèyàn tẹ́ ń jà fún kán mọ́rú èèyàn tẹ́ jẹ́ gangan orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ o orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ o so gbogbo ẹmọ Yorùbá nation ọ̀nà rèé orí ọ̀fẹ́ rèé opportunity rèé tá a lè fi dẹ́kun tẹ̀m̀bẹ̀lẹ̀kun torí wọ́n ti ń fara wọn hàn tá a bá gbà tá a ti Sunday Igboho lẹ́yìn pé ó yá bó ṣe lé ẹjọ́ ẹ̀sùn bẹ́ẹ̀ ẹ̀yin ọlọ́pàá ẹ fọ́n síta ẹ invite ẹni tó lóun mọ̀ nípa ẹ̀ kó sọ fún wa orí ọ̀fẹ́ ni tó bá dẹ̀ délé ẹjọ́ tàbí tó dọ́dọ̀ àwọn ọlọ́pàá tàbí tó dọ́dọ̀ àwọn DSS eh, a lè sọ pé à ẹnu ẹni tí mo ti gbọ́ rèé o wọ́n ní báyìí báyìí ló kàṣà báyìí káwòdì o ọjọ́ tán lọ páre o ibi tán ti páre o ń tán lò tán fi páre o ká bá lè rí justice ìbá dà ju ká máa gbà bí ẹni gbàgbá ọtí ká máa gbà bí ẹni gbàgbá ọtí bàbá Sunday Igboho kìlọ̀ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń gbèsè yín lẹ́yìn torí ìfẹ́ tá a ní sí yín lórí ọ̀rọ̀ Yorùbá Nation ni o bí ọ̀pọ̀lọpọ̀ wa ta bá tún rò nígbà míì bá a tún máa ń rò pé ah torí a bá rò lọ wájú a tún rò lọ sẹ́yìn pé àbí lóòótọ́ ni àbí lóòótọ́ ni torí kò ṣojú wa gbogbo yín náà lẹ́jọ́ ń kóra yín kiri ńgbà yẹn ẹni tó bá dẹ̀ máa wá tó máa máa ja ìjà justice fún ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀ láti mọ́ ọwọ́ ẹ̀ láti mọ́ o so baba Sunday Igboho a nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n ẹ ń láti jáde láti debunk gbogbo kìíní gbogbo eléyìí tẹ̀ ń ṣe press release ẹ kìíní kan ẹ ṣe kìíní kan ẹ bẹ ìyẹn kò sọ̀rọ̀ mẹ́yẹn o kò sọ̀rọ̀ mẹ́yẹn o ẹ jẹ́ ká tètè ya bá ẹni tó yẹ ká bá wí báyìí ká tó balẹ̀ Yorùbá jẹ́ pátápátá ẹ bá ti mọ̀ wípé ẹni yẹn ń parọ́ ni ó ń parọ́ ọmọ yín ẹ gbé ìgbésẹ̀ tí Rúlájí Àbáàdì náà Àbáàsì gbé o ẹnikẹ́ni yẹn jáde kó ṣe public apology ẹni kí Ìbà Gani jáde kó ṣe public apology tí ò bá ṣe public apology nǹkan ó ṣẹlẹ̀ ilé òun sọ̀rọ̀ wípé kínní kẹjẹ́ ká fọ ilẹ̀ Yorùbá mọ́ àwọn onítẹ̀m̀bẹ̀lẹ̀kun àwọn tó ń jẹ Yorùbá lẹ́sẹ̀ gangan lọ́lọ́run ti ń tú àṣírí wọn yìí so ẹ jẹ́ opportunity yìí this is a great opportunity láti fọ ilẹ̀ Yorùbá mọ́ mo tiẹ̀ sì ń wo ọ̀rọ̀ ti Lájí Àbáàsì yẹn tán dídí lọ béèyàn kan tán ní wá tán ní tọ́tọ́ lọ interview ẹ̀ tán ní Laji Abbas jí ẹran ní <laughs> ní Mushin nígbà tó ń gbé Mushin wọ́n ní bàbá yẹn jí ẹran ẹran ten thousand àbẹ́lò ṣùgbọ́n bàbá yẹn náà ti fẹ́ fojú fò pé hmm, kò tó nǹkan kan wọ́n kàn ń sọ̀ṣì ọ̀rọ̀ ni wọ́n fẹ́ bá wọn lórúkọ jẹ́ ni ṣùgbọ́n ọjọ́ iwájú à ló ń yólókọ àdá o ìgbẹ̀yìn ìgbẹ̀yìn gangan ló ń yólókọ àdá so ẹ tètè jáde síta tẹ bá fún ẹni ẹni ultimatum pé mo fún ẹni ultimatum seven days tó o bá fi lè tún ọ̀rọ̀ tó sọ yẹn yí padà torí ọ̀rọ̀ yẹn máa máa fẹ́ lọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ì gbọ́ o and thank God for social media gbogbo eléyìí táwa náà ń sọ báyìí ó máa wà lórí social media eléyìí táwọn ti sọ tọrọ kó ti lọ tó ti bá ọjọ́ lọ òun ló tún padà replay yẹn o and that's one thing about social media ó máa máa padà replay ni ó ṣeéṣe kán ti sẹ́tù ọ̀rọ̀ yẹn gan ṣùgbọ́n lójú àwọn àtàṣe ń gbọ́rọ̀ yẹn sìn dẹ̀ẹ́n tíjà bá wà láàrin èèyàn méjì ní tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà máa wú jáde social media dẹ̀rẹ̀ ibi tó ń fàṣírí pamọ́ sí ìsìn rẹ̀ so kò sáṣírí kankan mọ́ gbangba gbangba ìta gbangba ní gbogbo àṣírí wà báyìí ìta gbangba ní gbogbo àṣírí wà lórí ìta as far as social media is concerned ẹ bàbá kan sọ ìtàn kan sọ ìtàn dùn sọ́nsìn tí wàá tún máa make reference sí nítorí ẹ ẹ wo voice note tí Ìbà Gani ṣe yẹn gbogbo alamọ̀ pé Ìbà Gani ló ṣe voice note yẹn orí social media láti rí àwọn kan sọ pé ó ti pẹ́ kí ló dé tán replay ẹ̀ kí ló dé tán tún ṣe à wọ́n náà pààyàn wọn ò tí ì rí justice fún ẹ wá sọ pé kán gbàgbé èèyàn kan dẹ̀ ló mọ ẹni tó pa á a ṣe máa ń ṣe báyìí Nàìjíríà náà a máa ń downplay justice system ṣá a máa ń downplay ẹ̀ èèyàn kan ní òun mọ ẹni tó pààyàn kan tó ti tán ti pa ní twenty three years ago òun náà mọ ẹni tó pa á àwa wá ń downplay ẹ̀ wípé ẹ̀ ń ṣeré ni ó fẹ́ẹ́ bà yàn lórúkọ jẹ́ ni ah nàìjíríà tẹ bá fẹ́ kí ọwọ́ yín káwọn èèyàn rí pọ́wọ́ yín mọ́ bàbá Sunday Igboho ẹ̀yin náà láti gbé gbèsè o gbogbo ojú ara yín ló wà o pàápàá jùlọ pẹ̀lú àsíá Yorùbá Nation tẹ́gbẹ́ dání yẹn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé wọ́n ń ṣe lára yín ni ó dẹ̀ jọ ìlara lóòótọ́ Yorùbá sì bọ̀ wọ́n ní ìjà ìlara ò tán bọ̀rọ̀ ìjà ìlara ò kì í tán bọ̀rọ̀ o lóòótọ́ gbogbo ojú yín ni gbogbo ayé ń wò ń sìn lórí ọ̀rọ̀ Yorùbá nation òǹfà OPC dàbí ògo àná ni I'm sorry to use that language bí ìgbà kan ti lo ìgbà tí wọ́n kọjá ẹnu ẹnu ẹnu ni bàbá yẹn kàn dán ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ń fèèyàn jo òdì àwòdì kó má lè gbádìí yẹ Sunday Igboho là ń sọ pé ó sọ̀rọ̀ jù ó sọ̀rọ̀ jù nsìn tán wá ń tú gbogbo voice note ti Ìbà Gani jáde nsìn làwọn èèyàn ṣẹ̀ wá rí wípé Ìbà Gani gan-an ó sọ̀rọ̀ ju Sunday Igboho lọ wọ́n sọ ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò yẹ kán bá lẹ́nu kínní so sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí ẹni tó mọ̀ gbọ́ kó dẹ̀ máa rántí ibi tí ẹni tó mọ̀ gbọ́ fi pamọ́ sí internet ah tí kínní yẹn bá dọ̀rọ̀ Tinubu ń sìn gbogbo ẹ̀sùn tó fi kan Tinubu bó fẹ́ pa àwọn ó fẹ́ ràn yàn pa àwọn ó fẹ́ ṣe oríṣiríṣi ṣé inú Tinubu á dùn sírú nǹkan bẹ́ẹ̀ kò dẹ̀ síbà kan tí bá Gani fi wà pẹ̀lú Tinubu rí ìjà iná ni ìjà iná ni ìjà iná ni ń sìn tí ó dàbí pé ọ̀rọ̀ àárín Tinubu àti Sunday Igboho ti wá wọ̀ ẹ wá fẹ́ dàrú kò lè possible mọ̀jàmọ́ sálà máa kíkanjú lójú ogun ìyẹn ní ìgbésẹ̀ Sunday Igboho ṣùgbọ́n nínú bó ṣe wá ń ṣe mọ̀jàmọ́ sáyẹn náà tán wá ń fi ẹ̀sùn kàn wọ́n wípé ó lọ́wọ́ nínú ikú èèyàn kan ó yẹ káwọn náà jalè kò yẹ kán mú kékeré o kò yẹ kán mú kékeré o ọ̀pọ̀ ojú ló ń wò wọ́n o all eyes on him all eyes on him ayé ti gba ti yín o àwọn tí wọ́n dẹ̀ ń ṣe lára yín gbogbo ọ̀nà táyé òfin ní gba ti yín ni wọ́n ń tọ̀ gbogbo ọ̀nà tán máa fi mú yín wálẹ̀ so tẹ́yìn náà bá dance to their tune ah ó léwu o ó léwu díẹ̀ láti dance to their tune o ẹ fún wọn ní ultimatum ó lè ṣe three days pé jáde síta kó debunk gbogbo ohun tó san ẹ kò dìbọ́ǹkẹ̀ tó ló sọ ó ní àìmọye cases ló wà ní kinní tó jẹ́ wípé eh, Sunday Igboho tó ń jẹ́ lọ tó kéèsì ẹ̀ tó wà ní court tó jẹ́ murder case kéèsì apààyàn ẹjọ́ apààyàn ẹ̀sùn apànìyàn ṣùgbọ́n wa a rí gẹ́gẹ́ bí ẹni wípé wọ́n fẹ́ fi fà yín wálẹ̀ ni ṣùgbọ́n tẹ́yìn náà ò bá wá gbé ìgbésẹ̀ tẹ́ni ẹ fẹ́ fojú rí igi téèyàn bá fojú rí ló máa ń gúnyàn lójú o tẹ́lẹ̀ rántí ọjọ́ iwájú o yorùbá máa ń fẹ́ràn ìtàn yorùbá máa ń rántí nǹkan o yorùbá ìtàn kò tiẹ̀ ń ṣe láyé íńtánẹ́ẹ̀tì ń sìn tó jẹ́ wípé tábà máa máa sọ ìtàn yorùbá in the next fifteen years tábà máa máa sọ ìtàn yorùbá pẹ̀lú íńtánẹ́ẹ̀tì tó wà yìí ẹ máa rí wípé a máa ní reference a máa ní point of reference a máa níbi tá a máa ní wò ó bó ṣe ṣẹlẹ̀ rèé wò ó èèyàn kankan báyìí sọ báyìí nígbà kan kò dàbí ìtàn tá à ń sọ sí tá à rí reference kò dàbí ìtàn tá à ń sọ́nsìn tí ó jẹ́ wípé ó ti dá confusion lẹ́ẹ̀lẹ́ Yorùbá àbí kí ló dé tí wọ́n ṣe ní kí ààrẹ Laji Adam kó mórí wá torí ẹ̀ náà ṣe ní kí ààrẹ Laji Abbas pé kó mórí wá náà wọ́n ní ìsọkúsọ ni Laji Abbas ń sọ imagine so baba Sunday do ẹ ní láti dìde kẹ́ gbé ìgbésẹ̀ akin láti tún orúkọ yín ṣe torí ọkàn ah inú tó ń lọ nínú ọkàn àwọn èèyàn ó pọ̀ gan o so ẹ ní láti dìde kẹtùn orúkọ yín ṣe tó bá dẹ̀ pé irọ́ náà ni Ìbà Gani Adams gbé dání ó kù díẹ̀ káàtó gan o ó kù díẹ̀ káàtó then gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ńlẹ̀ Yorùbá tẹ́ fẹ́ tún Yorùbá ṣe tẹ́ bá mọ̀ pé ní àwọn àṣírí yẹn lọ́wọ́ ó yẹ kẹ́ ẹ ti kàn sí àwọn ọlọ́pàá ṣebí ṣé ààbò lẹ fún ẹ̀dẹ̀lẹ̀ ní àwọn tó ń tú àṣírí fún yín gan ní ìjọba ó yẹ kẹ́yìn gan gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn kò yẹ kí ẹ máa fi ṣe ọ̀rọ̀ ẹ̀tanú àbí lára tàbí kẹ́fẹ́ fi get back at Sunday Igboho no ó yẹ kẹ́ gbégbèsè tó bá ń sọ wípé èèyàn léèyàn lẹ́yìn ẹ̀ léèyàn lẹ́yìn kí lẹ wá ń ṣọ́nlẹ̀ Yorùbá kí lẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún ṣe bí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá ni àbí tí Ìbàdàn nìkan ni ṣé Iléṣà ò sí lẹ Yorùbá ni ara lẹ Yorùbá ni Iléṣà wà o wọ́n dẹ̀ pa odidi èèyàn ọmọ wọn ní twenty twenty ní two thousand and one twenty three years ago èyí dẹ̀ ní àṣírí ẹni tó pa justice ó dẹ̀ wà ńlẹ̀ tá a ṣì ń wá ẹ̀dẹ̀ mọ bí ìjà justice ṣe rí ní orílẹ̀-èdè yìí kíyàn kan wá ní àṣírí ikú tó pa Mohbad lọ́wọ́ kó wá fi pamọ́ kò dẹ̀ ń ṣe ọdún yìí lẹ́sẹ̀ mọ̀ kò ń ṣe last year lẹ́sẹ̀ mọ̀ kò ń ṣe two years ago lẹ́sẹ̀ mọ̀ ẹ ti mọ̀ tipẹ́ kí ló dé tẹ̀ wá kégbàjarè síta kí ló dé tẹ̀ sọ síta ẹ ti ẹ̀ sọ ẹni Tinubu náà láwọn gúrùpù kan tó ń lò tó fi ń pa àwọn èèyàn káàkiri àwọn kìnnì kan boys ẹ ló ní àwọn èèyàn tó ń lò tó fi ń pa àwọn èèyàn káàkiri ọ̀rọ̀ tí ó dàbí ọ̀rọ̀ tó jẹ́ pé tóbi gan o táwọn èèyàn ti sọ wípé tí ọ̀rọ̀ yìí bá dọ́dọ̀ àkàtà Tinubu ó ṣeé ṣe kó fojú yín gbolẹ̀ o ṣùgbọ́n n tá à ń sọ ni wípé láti ìgbà tẹ́tí ní àṣírí ìlọ́wọ́ pẹ̀lú ipò tẹ́ wà pẹ̀lú àwọn tẹ́ jọ ń kó kọ́wọ́ rìn pẹ̀lú adúrú ipò tẹ́ wà ẹ́ kí ló dé tí ẹ̀ jìjà justice ara táwọn èèyàn dẹ̀ fi ń fojú yín gbolẹ̀ náà nìyẹn wípé gbogbo ìgbà tí àwọn fúlàní gan tó fi ń pa àwọn ọba tó ń pa àwọn èèyàn tó ń jí àwọn èèyàn gbé tó ń ṣe àwọn èèyàn máṣá má bá báṣubàṣu àárí iṣẹ́ OPC kankan àríṣẹ́ ah, yín ó wá délẹ̀ tán sìn ẹ wá ń sọ pé kìnìún kan kàṣà kìnìún kan kàwòdì ṣé ẹ̀yin náà dẹ̀ gbé iṣẹ́ ilẹ̀ iṣẹ́ ààbò ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ kò pọ́síbù ẹ̀yin tẹ̀ ń fàṣírí ẹni tó pààyàn pamọ́ tẹ̀lé tú síta tẹ̀ wá ń yọ̀rọ̀ sọ ó ti wá já gbangba ń sìn yìí o ẹ tètè gbégbèsè kó má bàa yí lọ́wọ́ o tàbí kẹ́ jáde kẹ́ lẹ́ẹ̀mọ̀ sí i so torí náà ṣe ń sọ fún baba Sunday Igboho you need to put him on his toe you need to put him on his toes pé jáde síta i give you three days i give you twenty-four hours i give you seven days whichever if you don't debunk this ah i'm gonna press charges you need to do that you need to do that how can someone just come out and say and start accusing you of all those big big uh, kini ẹ̀sùn tó tóbi jù tán lè fi kàn yàn láyè ní pópa yàn ẹ̀sùn tó tóbi jù nìyẹn ẹ wá ní eh, kàn filẹ̀ And uh, uh, uh, no, it's beyond that. For the sake of your followers, for the sake of your lovers, for the sake of your Nation, we can't afford to go into your Nation like this. We cannot afford to go into your Nation this way. Justice ó come kókó tí wọn ibu, rí nílẹ̀ Igbo tí wọn rí nílẹ̀ Haúsá ẹ jẹ́ justice is paramount with us so gbogbo àwa tí à ń gbé fọ́nrán jáde àwa ò gbé fọ́nrán jáde láti bà nǹkan kan lórúkọ jẹ́ o àwa ń gbé jáde láti jẹ́ kí ìjọba rí i pé ah wọ́n lè yàn kan wọ́n mọ ẹni tó pa Bọ́lá Ìgè ó ti pẹ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe iṣẹ́ yẹn ẹ má jẹ́ ká sọ̀rọ̀ di ọ̀rọ̀ politics ẹ jẹ́ ká mú ìdájọ́ yẹn jáde ẹ invite Ìbà Gani o DSS ẹ invite Ìbà Gani tẹ́ ẹ bá gbọ́ Yorùbá voice note yẹn kan interpret ẹ̀ fún yín Nigerian police the honourable Nigerian police ẹ invite Ìbà Gani Adams kó fún yín ní àwọn àṣírí tí wọ́n mọ̀ and you know his position you know his position invite him over let him say all he knows about the issue of Bola and those who are involved no matter how long it has been 23 years yeah even gan ààrẹ kan ní United States of America ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ni wọ́n ṣe ń rí àrísà àwọn tó pa tó lọ́wọ́ nínú ikú ẹ̀ Tupac the same thing lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti kú ni wọ́n ṣe ń rí àwọn kan tó lọ́wọ́ nípa ikú ẹ̀ but one thing ni wípé justice will prevail no matter how long no matter how long justice should always prevail let's uphold the the the, the pillars of justice And the only way we can do that is when we we, we hear people talk about some things like this. You know, they, they, when they give us uh, prompts into issues like this, let us act swiftly on it. Let us always act swiftly on it. ọ̀rọ̀ Yorùbá lè ṣàlàyé sọ tá a bá fẹ́ kó gbòjárí tá a fẹ́ fi ìfọ̀kànbalẹ̀ gbá ilẹ̀ Yorùbá á ń láti fọ ilẹ̀ yorùbá mọ́ ọlọ́run ti ń tú àṣírí àwọn ẹni bí ẹni bí láàrin wa ọlọ́run ti ń tú àṣírí àwọn ẹni bí so a ní láti fọ ilẹ̀ yorùbá mọ́ opportunity lélẹ́yìí o bàbá wa ààrẹ òpìtàn of yorùbá land eh, Laji Abbas ẹ kú iṣẹ́ takuntakun inú mi dùn pẹ̀lú ìpètẹ́pẹ́ yẹn wípé you give Iba Gani Adams and all his eh, eh, àwọn uh, followers tí wọ́n fẹ̀sùn kàn yín wípé ẹ jalè ẹ fún wọn ní seven days láti debunk ẹ̀ if not rẹ́rẹ́ oorun that's the way to go èmi tí mo wà ń bí bàbá ńlá bàbá ń kú èèyàn kan ò lè parọ́ mọ́ mi kó fẹ́ borúkọ mi jẹ́ kí n má gbé gbèsè kí wọ́n á ní mo fà lọ́lọ́run lọ́wọ́ irọ́ o à o mọ̀ọ́mọ̀ o dídì parọ́ mọ́ mi tí mi ò ṣe à orúkọ rere sàn ju wúrà lọ ni orúkọ rere ó sàn ju wúrà lọ bó o bá lówó tó o bá lórúkọ gidi ọjọ́ kan orúkọ gidi yẹn máa bí owó fún ẹ so ẹ gbé ìgbésẹ̀ akíkanjú kẹjẹ káwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ yín kán lè mọ̀ wípé wọ́n parọ́ mọ́ yín ni o kò ń ṣe ẹ̀sùn kékeré náà fi kàn yín o ẹ má fojú kékeré wò ó wọ́n pa ẹ jẹ́ káwọn èèyàn gbégbèsẹ̀ láti jẹ́ kó hàn fáwọn èèyàn wípé wọ́n parọ́ mọ́ yín ni if not ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa believe pé nígbà tó ti sọ̀rọ̀ pé wọ́n fi wọ́n fi ẹ̀sùn apààyàn kàn yín ẹ wàá ṣe nǹkan kan sí àwọn èèyàn máa sọ nínú ọkàn wọn wọ́n kàn máa sọ pé bóyá òótọ́ ni bóyá òótọ́ ni so ẹ ní láti act accordingly so that àwọn èèyàn á lè mọ̀ wípé yes ẹni yìí báyìí ló ṣe rí a lè mọ ẹni tá a fi joyè a lè mọ̀ wípé ah ẹni tẹ́ ẹ gbóyè lé lọ́wọ́ ìkò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá so ìyẹn gangan ló máa fún wa ní agbára láti mọ̀ wípé ṣẹ́ni téèyàn bá ń ja ogun láyé yìí ẹ̀ tí ò bá tó bá ń jagun ta tó sì jẹ́ wípé ara ogun tó ń jà ń ta yẹn àwọn aráalé kan ti gbàbọ̀dé fún un kò ní kò ní kò lè kò ní ọ̀nà àbáyọ ń ta o kò lè ní victory o gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ wípé ẹ kàn fi ibà gà nílẹ̀ náà kàn fọ̀rọ̀ yẹn lẹ̀ kàn jẹ́ ọ̀rọ̀ kékeré ni kàn jẹ́ ká fèsì the big issue the bigger issue yes is the bigger issue àwọn Fúlàní herdsmen àwọn tó ń pààyàn nílẹ̀ Yorùbá is the bigger issue not only in Yorùbá land everywhere in Nigeria ẹ wo Delta State nsìn ẹ wo àwọn army tán pa ń bẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè tó fi lè ń pa ámì ámì ló dẹ̀ àwọn aláàbò ní ọlọ́pàá àwọn ń gbégboro civil defence ámì àwọn sójà kó tiẹ̀ tó kan mopo kó tó kan ámì àmà dárúkọ mopo àwọn military police now àwọn ámì gan tó jẹ́ pé àwọn gangan ni ètò ààbò wà lọ́wọ́ wọn àwọn gan náà ń pa ṣeré pa méjọ méjọ wà nínú àwọn tán pa lieutenant colonel wà nínú àwọn tán pa captain wà nínú àwọn tán pa wọ́n pa sixteen ní nàìjíríà àdẹ̀fìyàn kan jáwòdì ìjòyè àwòdì kò lè gbẹ́dì ẹ. àwọn tí òun jẹ́ kí ètò ààbò ètò ààbò nílùú kó pegedé nìyẹn àwọn àwọn tó máa ń wà tó máa ń gbàbọ̀dé gan nìyẹn àwọn tó máa ń gbàbọ̀dé nìyẹn so tá a bá ti tá a bá dẹ̀ ti mọ̀ wọ́n ká tó lọ jàjà ta ẹ ká jàjà lé ẹ torí bí ikú lé ò pa ni tòde ò lè pààyàn o sórí téèyàn bá ti borí ogun ilé sórí ogun ìta yẹn kékeré ni gbogbo tó bá máa jà ẹ́ níta ó máa mú ti aráalé ó máa mú ti fámìlì ẹ̀ ó máa ó máa mú ó máa collaborate hmm, ó máa collaborate pẹ̀lú àwọn tí ò nífẹ̀ẹ́ nínú fámìlì ẹ̀ ni ọ̀tá ọ̀tá tó bá fẹ́ mú ẹ láti ta ẹ́ kí ọ̀tá tó lè rí ẹ mú ó máa collaborate pẹ̀lú ọ̀tá inú ilé ni kọ́ta tó lè rí ẹ mú so ìyẹn ló dẹ̀ ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation kò sírú ìjà tẹ́fẹ́ lọ bá Fúlàní herdsmen jà o tí ẹ bá múra sí tilé ó máa ní agbára then opportunity rèé láti fojú aṣebi hàn tó bá jẹ́ pé lóòótọ́ àti òdodo ni ohun tí Ìbà Gani sọ this is the great opportunity láti fojú aṣebi hàn tó bá ní ẹ̀rí ó tọ́ kí wọ́n impeach Tinubu tí Ìbà Gani bá ní ẹ̀rí is enough Ìbà Gani tó bá ní ẹ̀rí àbí apààyàn ò lè jẹ́ eh, eh, eh, president náà àbí ńgbà tápààyàn bá jẹ́ president wa àjẹpà arógo nìyẹn àjẹpà arógo nìyẹn túmọ̀ tí Ìbà Gani sọ fún wa nìyẹn wípé Tinubu ni bàbá àṣàlẹ̀ Sunday Igboho àwọn ọ̀rọ̀ yìí kò ṣe ń ní wéètì létí àwọn èèyàn Nàìjíríà náà àwọn kan tó ní kán má sọ mọ́ ẹ ó ti sọ tipẹ́ tó bá sọ tipẹ́ ńkọ́ kò ní nítorí kó tó sọ àbí ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀ wọn kì í wọ̀n wípé rántí ẹni tó mọ̀ gbọ́ ẹyin lòun tó bá ti bọ́lẹ̀ báyìí tó bá ti fọ́ kò ṣe kó mọ́ ṣùgbọ́n wọn yé gbọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni a sọ fún bàbá Sunday Igboho náà pé kán máa yọ̀rọ̀ sọ ọbẹ̀ òkè ń mì ní kún àgbà torí ẹ̀ ní torí nǹkan báyìí ní ẹ ti máa sọ̀rọ̀ sí sílẹ̀ ẹ wá rò pé ẹ ó ti ta àìmọye àìmọye ọ̀rọ̀ ẹ worú Tani Olohun sìn wàhálà Tani Olohun pẹ̀lú àwọn àfáà lọ́rin gbogbo fídíò títa lọ́lọ́run ti ṣe sẹ́yìn sìn ẹ má rò pé gbogbo èèyàn ló ti rí o àwọn kan sì máa tún rí o wọ́n sì wà lórí íńtánẹ́ẹ̀tì o àwọn blọ́gà gangan wọ́n tún tún lò wọ́n tún rí pàkéjì àwọn blogger tí ò mọbi tọ́rọ̀ dé yes àwọn blogger tí ò mọbi tọ́rọ̀ dé bí ọ̀rọ̀ old video ṣe rí nìyẹn bó ṣe old sáwọn kan ó ṣe news sáwọn kan ni ohun tó jẹ́ news sáwọn kan lọ́dún mẹ́ta sẹ́yìn ó ṣe ń jẹ́ news sáwọn kan sìn ni ẹlòmíà gbé tọ́rọ̀ kan bá tún ṣẹlẹ̀ ẹ máa wò ó sìn tí anything bá tún ṣẹlẹ̀ tó bá ní nǹkan kan tó tún fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú ta lọ́lọ́run tàbí ó fẹ́ ní nǹkan kan ṣe ẹ máa rí pé gbogbo àwọn tó ti ṣe sẹ́yìn ẹ wọ́n máa rí package ẹ̀ tí nítorí ẹ̀ ẹ wọ̀rọ̀ Saheed Shittu gbogbo àwọn fídíò tó ti bú àwọn bàbá bàbá yẹn àwọn tí ò mọ ibi tọ́rọ̀ dé ń sìn wọ́n tún ṣẹ̀ lọ́n tú àwọn fídíò yẹn jáde àwọn tó ń wá content bọ́rọ̀ ṣe rí ẹyin lóhun pàápàá jùlọ tó wá ń sọ sórí íńtánẹ́ẹ̀tì íńtánẹ́ẹ̀tì ló burú jù íńtánẹ́ẹ̀tì ló burú jù àrọ́mọdọ́mọ èèyàn máa gbọ́ ẹ wo sítórì tí ààrẹ òkúta ń sọ táwọn kan sọ pé rọlọ́npa kò fìdí múlẹ̀ kò lẹ́rìí kò ṣe in the next twenty years tábà máa máa tún sítórì ọmọ nàìjíríà sọ sítórì yorùbá ẹ máa rí wípé íńtánẹ́ẹ̀tì làwọn ẹ̀ máa máa make reference torí àwọn èèyàn máa rí lórí ẹ̀ pé ah wọ́n lẹ́ni báyìí sọ báyìí imagine kan fẹ́ sọ story tó ní ṣe pẹ̀lú ààrẹ ààrẹ ọ̀nà kákàǹfò in the next twenty years or thirty years wọ́n kan fẹ́ sọ story nípa ìjà Mọdákẹ́kẹ́ tó ní ṣe tí Sunday Igboho dẹ̀ kópa ń bẹ̀ orí orí internet náà ti máa rí ẹ̀rí kò sọ̀rọ̀ wípé ẹ agboolé kan ló ti ṣẹlẹ̀ ìwé àkọọ́lẹ̀ ẹ̀dà kò sákọọ́lẹ̀ ńgbà yẹn bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ ti wà ń sìn ibi tó dẹ̀ burú sí jù náà ni wípé déètì àkọọ́lẹ̀ àwọn èèyàn kì í wò ó wọn kì í wò ó bẹ́ẹ̀ bá lọ wo àwọn fídíòsì kan tó ti pẹ́pẹ́pẹ́pẹ́ lórí Facebook ń sìn ọ̀pọ̀lọpọ̀ kì í wo ẹ̀ ní rí déètì mbẹ̀ déètì ìgbà kan ṣe ẹ̀ ní rí mbẹ̀ so ìyẹn ló ń fa confusion irú voice note tí àwọn èèyàn ṣe ń gbọ́ ń sìn tí ààrẹ ọ̀nà kakanfò ṣe nípa ẹ̀sùn tó fi kan Sunday Igboho àti eh, ààrẹ Tinubu wọ́n ní wọ́n ti ṣe kínní yẹn tipẹ́ tí wọ́n ti ṣe voice yẹn ti pẹ́ that voice has been long but àwọn èèyàn ṣe ń gbọ́ ni so àwọn èèyàn wá rí wípé ah wọ́n wá lo opportunity yẹn wípé ah Ààrẹ Ọ̀nà Kakanfò sọ báyìí ìjà dẹ̀ wà ńlẹ̀ ìjà sì wà ńlẹ̀ ìyẹn gan ló jẹ́ káwọn èèyàn mọ̀ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní Sunday Igboho sínú ó ní Sunday Igboho sínú torí gbogbo interview tí wọ́n ń ṣe wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ni pé ah, àwọn nífẹ̀ẹ́ àwọn òṣèkí ní inú voice note yẹn làwọn èèyàn ti gbọ́ gbogbo àṣírí pé ó ní Sunday Igboho sínú ṣùgbọ́n kíjọba náà gbé ìgbésẹ̀ tó bá jẹ́ wípé lóòótọ́ làwọn wá justice nǹkan kékeré kọ́ ẹni tán ti pa ní twenty three years ago tó jẹ́ chief justice ní nàìjíríà tó jẹ́ pòun gan ni chief justice ní nàìjíríà tó dẹ̀ pa nípa sàárà èèyàn kan wá fún wa ní prompt wípé ẹ wá o ẹni tó parí o ẹni tó parí o ẹ tí ì rí àwọn oríṣiríṣi àwọn èèyàn tán ti mú sẹ́wọ̀n for thirty years for forty years ní nàìjíríà i mean ní ìlú òyìnbó tó jẹ́ wípé nígbà tí òtítọ́ jáde nígbà tí òtítọ́ jáde ní tó fi wọ́n lẹ̀ ìmí ti darúgbó nígbà tó máa fi sílẹ̀ nú ẹ̀wọ̀n tọ́dẹ̀ fún tọ́dẹ̀ free ẹ̀ wípé kò mọwọ́ kò mẹsẹ̀ nú ẹ̀sùn tán fi kàn ó dẹ̀ ti ń ṣẹ̀wọ̀n forty years ago ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wà nínú ẹ̀wọ̀n ẹgbọ́ nínú ọ̀rọ̀ tí Ìbà Gani sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jẹ́ wọ́n ń jẹ́ ẹjọ́ tó yẹ kí Sunday Igboho máa jẹ́ wọ́n ń jẹ́ irú àwọn orí yẹn ń sìn tẹ́ bá tọ́lọ́run bá fẹ́ tú wọn sílẹ̀ ó dìgbà tí ẹ bá yẹ ọ̀rọ̀ tí Ìbà Gani sọ tẹ́ bá yẹ wò wípé ṣé lóòótọ́ ni tó bá dẹ̀ jó òótọ́ gbogbo ẹni tí náà ń kó sí prison àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí ò mọ̀dí ọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n kàn ń jìyà ni wọ́n pọ̀ ní prison gan ju àwọn tó jẹ́ pé àwọn náà dáràn lọ. sùnúgbà téèyàn kan bá jáde tó dẹ̀ jẹ́ wípé tá a bá wo status ẹ̀ ṣé ẹlòmíì lè jáde nsìn kó sọ̀rọ̀ ordinary person lè jáde wọ́n á fojú fò pé ah, ah, ah, eléyìí ó kàn jánu ni eléyìí ó ń wá ó ń wá tension ni. bí bá ga ni Ọ̀rẹ́ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá ẹ mọ̀ túmọ̀ ẹni. ó kọ̀ dàbí kí olórí ogun kan jáde ń sìn ní àwọn Nigerian army kó sọ wípé òun mọ ọ̀gá Boko Haram pé òun mọ ọ̀gá Boko Haram àbó òun mọ àwọn tó ẹ̀yàn àwọn tó pa àwọn army sixteen armies tán pa ní Delta State ní ìjẹta àbíjẹrin pé òun mọ ẹni tó pa wọ́n kíjọba wa sọ pé ọ̀gá lógun sí ni kíjọba wa sọ pé ẹ̀ ó kàn jánu ni ó ń wá kinní ni ṣé mo wípé ó yẹ ká ó yẹ ó yẹ ká ranjúmọ́ irú ìjọba yẹn náà wípé ìjò lọ́wọ́ nú pé ìjò lọ́wọ́ nú so tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ń jáde tó bá sọ wípé òun mọ ẹni tó pa èèyàn kan tẹni tán dẹ̀ pa yẹn tó jẹ́ pé òun gan-an ló ń ṣe ló sórí àga ìdájọ́ ńgbà kan rí lórí orílẹ̀-èdè Nàìjíríà tán dẹ̀ pátú ẹ́ tá a sì rí ìdájọ́ fún after twenty three years téèyàn kan wá jáde tó lóun mọ ẹni tó ṣiṣẹ́ yẹn ó yẹ kíjọba gbé ìgbésẹ̀ o ìjọba Tinubu wọ́n fẹ̀sùn kàn yín o wọ́n lẹ́yìn ni bàbá àṣàlẹ̀ Sunday Igboho ẹ gbàgbé wípé wọ́n ti sọ lọ́dún mélòó kan sẹ́yìn wọ́n lẹ́yìn ni bàbá àṣàlẹ̀ Sunday Igboho wọ́n lẹ́ láwọn boys tẹ́ ń lò wọ́n ní Sunday Igboho náà láwọn boys tiẹ̀ wọ́n lẹ́ wá mẹ́jà àwọn méjèèjì pọ̀ ẹ incorporate ẹ ṣe business merger ẹ ṣe business merger àwa máa tẹnu mọ́ o kì í ṣe torí pé a fẹ́ kí nǹkan kan ṣe ẹnìkankan ṣùgbọ́n kí nǹkan má bàa ṣèyàn náà àwọn tó ti ṣe ó ti tó ká lè rí ìdájọ́ ní nàìjíríà káwọn orílẹ̀-èdè yòókù kán tiẹ̀ máa fojú gidi wò wá imagine kó dọ̀là ń sè káwọn ilé ìwé ìròyìn oníwèé ìròyìn bẹ̀rẹ̀ sí ní gbé pé wọ́n ti mú ẹni tó pa Bọ́lá Ìgè gangan ẹ máa rí i pé àwọn orílẹ̀-èdè ojú tó fi ń wò wá máa yàtọ̀ ó máa yàtọ̀ so àwọn nǹkan tá a kì í kà sí à ń láti máa kà sí o Sunday Ìgbòho bàbá wa Ọlọ́run á fún yín ní Yorùbá Nation jẹ́ o ẹ ní kú sọ́nà bí ọkọ̀ ilé ìfihàn ṣùgbọ́n eléyìí ẹ̀sùn wọn fi kàn yín ẹ̀sùn ńlá ẹ̀sùn ńlá ni o ẹ bá lọ́wọ́ nú ẹ lóòótọ́ nìkan lẹ́nu mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ̀ bá ti lọ́wọ́ nú ẹ à gbogbo ẹnájì yín ní kẹ́ fi sọ̀rọ̀ o gbogbo ẹnájì yín ní kẹ́ fi sọ̀rọ̀ o àti wípé Ìbà Gani tó sọ̀rọ̀ tí n tán bá sọ tó bá ti dá wọn lójú tán dẹ̀ ní ẹ̀rí ẹ̀ kò ní ìdí káwọn èèyàn máa sọ pé wọ́n fẹ́ fi voice note yẹn wọ́n fẹ́ fi fà wọ́n wálẹ̀ kò sẹ́ni tó fẹ́ fi voice note kankan fà wọ́n wálẹ̀ ṣé wọ́n fagídí ṣé wọ́n fagídí tu ti ọ̀rọ̀ bo ẹnu wọn ni. Ìbà Gani ò lè sọ̀rọ̀ kán láwọn ò sọ̀rọ̀ mọ́ ò lè kó ọ̀rọ̀ ẹ̀ jẹ́ kò dẹ̀ lè sọ pé òun ṣe mistake nínú tó ń sọ. Ìbà Gani ò mọtí náà láà sọ pé ọtí ló ń pa wọ́n. yes gbogbo ẹ̀yin tẹ́ ń sọdìjà àgbòrò ilé ń sọ̀rọ̀ jà àgbòrò gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ìbà Gani ẹ sọ fún wọn wípé kan lọ sọ́dọ̀ ìjọba kan kó gbọ́ ẹ̀rí lọ síbẹ̀ tẹ bá ti mọ̀ wípé Sunday Igboho lọ́wọ́ ń bẹ̀ lóòótọ́ àǹfààní rẹ̀ láti mú àǹfààní rẹ̀ láti kúkú mú Sunday Igboho bẹ́ẹ̀ la tó máa mọ̀ wípé à ẹ nífẹ̀ẹ́ Yorùbá iṣẹ́ gidigidi lẹ́ ń ṣe o àǹfààní yín rèé o kẹ́ ẹ jáde tẹ bá ti mọ̀ pé ẹ ní ẹ̀rí lọ́wọ́ ẹ lọ sọ́dọ̀ ìjọba àti ti Tinubu àti ti Sunday Igboho tẹ́ ẹ sọ àtàwọn kan ẹ dárúkọ èèyàn kan náà tẹ ni wọ́n sáìn lẹ́tà kan pé kan lọ pa yín àbí báwo lẹ́yìn náà ṣe máa gbọ́pọ́n fẹ́ pa yín tẹ́ ẹ̀ ní gbègbèsẹ̀ kẹ́ ẹ lóògùn jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá tiẹ̀ lóògùn ṣé gbogbo àwọn èèyàn ló lóògùn ni nígbà tó bá ń dẹ́rù kú ba olórí ogun àwọn tí olórí ogun wá ń sọ nígboro ńkọ́ tá bá tiẹ̀ sọ pé wọn ò ní rẹ́yìn mú ẹ láfẹ́ẹ́ rí ẹ ní gbogbo ẹ̀ orí ọ̀fẹ́ lélẹ́yìí fún yín yes láti kó sẹ́kẹ́sẹ́kẹ́ tẹ́ ti ń retí tẹ́ ti ń wọ́nà láti kó sí Sunday Ìgbòho lọ́wọ́ tẹ́lẹ̀ orí ọ̀fẹ́ rèé fún yín láti kó sí lọ́wọ́ o ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ ní ẹ̀rí wípé apààyàn ní Sunday Ìgbòho ẹ gbọ́dọ̀ ní ẹ̀rí ẹ̀sùn tẹ́ fi kan Sunday Ìgbòho àti bàbá àṣàlẹ̀ rẹ̀ tẹ́ pè ń bàbá àṣàlẹ̀ rẹ̀ yan ààrẹ Tinubu kí ni yóò lè kò yẹ ká máa gbà bí ẹni gbàgbá ọtí kò le rárá kò yẹ ká máa gbà bí ẹni gbàgbá ọtí it's a simple thing ó jẹ́ kí ó jẹ́ ó mú ó mú easy fún wa láti mọ ta làwọn tó ń ṣiṣẹ́ ibi láàrin wa ni iṣẹ́ ààrẹ ọ̀nà kakanfò làárẹ̀ ọ̀nà kakanfò dẹ̀ ń ṣe yẹn gẹ́gẹ́ bí oyè tí wọ́n fi wọ́n jẹ olórí ogun kò gbọ́dọ̀ kányìn ogun jagunjagun ló ń bọ̀ so wọ́n ní advantaged secret lọ́wọ́ wọ́n láwọn láwọn èèyàn tó máa ń fáwọn àwọn ní secret so kini ni ìyẹn má jẹ́ ká gbà bẹ́ẹ̀ ní gbàgbọ́ ọtí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé Sunday Igboho lẹ́yìn ẹ̀yin tẹ́ ń gbé sí Gani lẹ́yìn ẹ má jẹ́ ká fi ṣe competition ẹ má jẹ́ ká fi ṣe challenge ẹ jẹ́ ká advice wọn wípé Ìbà Gani gbogbo ẹ̀rí tẹ́ ní lọ́wọ́ ẹ kó jáde iṣẹ́ yín lẹ́ ń ṣe gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò iṣẹ́ yín lẹ́ ń ṣe pé ah, ẹ̀mẹ́ni tó pa ilé ẹ̀mẹ́ni tó ń ṣiṣẹ́ ibi láàrin ìlú iṣẹ́ tá a rán yín gangan nìyẹn ipò tá a fi yín sí nìyẹn so gbogbo àwọn èèyàn tó ń bú yín lórí ọ̀rọ̀ yìí àti eh, àwọn lẹ́nu ọ̀rọ̀ until gba tí eh, tẹ́yìn náà tó bá jẹ́ pé eh, ọ̀rọ̀ yín bóyá ó tà sí bó jẹ́ pé rọ́lẹ̀ yín náà ń pa tí ìbá ti ṣe rọ́lẹ̀ ń pa ẹ kó ẹ̀rí jáde a fẹ́ kí Nàìjíríà dáa a fẹ́ ká máa mú àwọn ọ̀daràn opportunity dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ ẹ̀yin lẹ ti sọ̀rọ̀ pé ẹ mọ iṣẹ́ ọwọ́ àwọn aráabí àwọn ládẹ̀ gbé àsíá ọmọ Yorùbá lé lọ́wọ́ tó bá dá yín lójú tó bá dá yín lójú wípé lóòótọ́ ni ẹ̀sùn tẹ́ kan Sunday Igboho àti Bọ́lá Ahmed Tinubu ẹ kó ẹ̀rí jáde pàápàá jùlọ ẹ̀rí wípé Tinubu ni wọ́n rán yàn pé wọ́n sáyìn pé kan lọ pa yín ẹ̀sùn yẹn náà pé wọ́n sáyìn pé kan lọ pa ẹ̀yin náà tẹ́ ẹ bá ní ẹ̀rí ẹni kan wà lọ́wọ́ yín ẹni lẹ́tà kan wà lọ́wọ́ yín ẹ kó ẹ̀rí jáde àbí gbogbo dọ́kúmẹ́ǹtì tó bá wà lọ́wọ́ yín in respect of this as regard all this ẹ jáde ká lè fi mọ ojú aṣebi nílẹ̀ Yorùbá ẹ kàn lè jáde ká ẹ máa ní èèyàn kan ṣe báyìí èèyàn kan ṣe báyìí àwọn èèyàn wọn lè ń parọ́ ni wọ́n lè ń parọ́ ni torí ẹ̀ ẹ̀yẹ wọ̀rọ̀ ti kìíní sìn wọ́n ní kó lọ ṣe DNA kò ṣe DNA taná yẹlé lórí ó ná fẹ̀sùn kan so eh, baba Sunday ọ̀rọ̀ yín fẹ́ dàbí ọ̀rọ̀ ìyàwó Mohbad ni o ọ̀rọ̀ yín ó ti fẹ́ máa jọ ọ̀rọ̀ ìyàwó Mohbad ń sìn wọ́n fẹ̀sùn kàn yín pé pààyàn kan wọ́n wá ní èyí náà wá ní ẹ pé ẹni yẹn ń parọ́ ọmọ yín ni ṣé Wùmí lè sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ Nàìjíríà kan dá lóhùn wọ́n ní kó lọ ṣe DNA kò ṣe wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tó kọjú sẹ́yìn gan sìn pé ẹ lọ prove ẹ pé ẹ mọ̀ sí wọ́n kọjú sí àwọn èèyàn tó dẹ̀ yìn yín tó ń ṣe ránkà dédé ń sìn nínú ọkàn wọn ọkàn mà ní agbára nínú ọkàn wọn wọ́n ń yẹ̀wò wọ́n sì ń yẹ̀wò pé ah ṣé lóòótọ́ ni bí ọ̀rọ̀ ẹ̀sùn tó dẹ̀ fi kàn yín bó ṣe ń lọ bó ṣe ń lọ fà bó ṣe ń lọ gan ni ló ń dá awuyewuye sílẹ̀ o ló ń borúkọ yín jẹ́ o ó dìgbà tẹ́ bá wẹ̀ra yín mọ́ o ọ̀rọ̀ ẹ̀sùn nìyẹn o ṣé rí ẹni tó bá fi ẹ̀sùn kàn láàrin ẹ̀sùn àtẹni tó ṣe kínní yẹn t'in wall ló wà láàrin ẹni tó fẹ̀sùn kàn àti ẹni tó tó ṣe kinní yẹn gangan ó dìgbà tán bá mú ẹni tó ṣe kinní yẹn tán rójú ẹni tó ṣe bí kí ẹni tán fẹ̀sùn kàn kó tó lè wẹ́ mọ́ kó tó lè wẹ́ mọ́ bíyàwó àtọkọ bá wà nù ilé bíyàwó bá kú ọkọ ẹ ẹ gbọ́ tí ọmọ ọmọ sẹ́nitọ̀ tó ṣẹlẹ̀ ní tán pa ọmọ ẹ̀ obìnrin lọmọ sẹ́nitọ̀ yẹn wọ́n pa ọmọ ẹ̀ sínú ilé ọkọ dẹ̀ ti lọ síbi iṣẹ́ but the first person tí wọ́n kọ́kọ́ arrest ọkọ ni wọ́n lọ mú arrest ọkàn yẹn ní ibi iṣẹ́ ibi iṣẹ́ tó wà kọ̀ọ̀kan tí o mọ̀ nǹkan ọkọ̀ tó jẹ́ pé nígbà tó gbọ́rò yẹn gan ó ó ó ó bá ní ìjayà pé ẹ́ ìyàwó tó ń ṣe fi sílẹ̀ ńlé. pé ìyàwó tó ń fi sílẹ̀ ńlé so news pé ìyàwó ẹ̀ ti kú yẹn gan ó bá alábàádì then the second pé wọ́n tún wá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bòun lọ́wọ́ ẹ bá mi tẹ love alike. like ẹ ṣe wọ́n tún wá kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ wípé òun ló pa ìwọ́n tún fẹ̀sùn kàn án wípé ó mọ̀ ń pa kú ìyàwó ẹ̀kọ́ wa lọ jẹ́jọ́ ọ̀ǹtì ìgbà tí wọ́n tó rí wípé òun kọ́ ló pa pé former eh, boyfriend ìyàwó yẹn ló ṣekú pa wọ́n ti gba ẹná tó fi bọ̀bọ́ yẹn lẹ̀ ló ṣẹ̀ wá ráyè wá kúkú mọ́ọ̀nù ìyàwó ẹ̀ so bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn o bàbá Sunday Igboho bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn o you need to prove yourself worthy lójú gbogbo aráyé it's a great opportunity ó yẹ kẹ́ ẹ̀ embrace ẹ̀ kíákíá ni it's a great opportunity in fact ẹ bá lè prove ẹ people will love you more àwọn èèyàn dẹ̀ máa wọ́n máa rí ojú àṣebi wọ́n máa mọ̀ wípé ẹni yìí òpùrọ̀ ni torí òpùrọ̀ náà pọ̀ Nàìjíríà o wọ́n kàn déédéé máa kú kí irọ́ wọ́n máa gbé omi irọ́ kaná wọ́n dẹ̀ máa dá ọkà dá àmàlà pẹ̀lú omi rọ́yẹn fún àwọn èèyàn láti jẹ ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ nàìjíríà náà sentiment ti pọ̀ jù sentiment ti pọ̀ jù àwọn kan wọ́n ti ń jà báyìí wọ́n ti dọ̀rọ̀ ọjà ẹ̀rí èèyàn tó gbé voice note jáde tẹ̀dẹ̀ mọ̀ pé òun ló sọ̀rọ̀ tó dẹ̀ ní ẹni báyìí ló ń rán ẹni báyìí kán lọ pa ẹni báyìí nígbà báyìí ní ibi báyìí àti wípé òun àtẹni báyìí náà jọ ṣiṣẹ́ yẹn ẹni tó dẹ̀ dárúkọ yẹn wọ́n ti mú òun sẹ́wọ̀n tipẹ́ ìyẹn kí lorúkọ ẹ̀ àti máa rántí orúkọ ẹ̀ ń tán ló pa Bọ́lá Ìgè nígbà yẹn wọ́n ti mú òun sẹ́wọ̀n tipẹ́ èèyàn kan wá jáde tó ní òun ẹni yẹn nìkan kọ́ ló pa o òun àtẹni tí a gbójúlé yìí tá à ń pè ní Yorùbá Nation kìíní ìwà yìí ló pa Yorùbá ẹ wá ń wòran ẹ wá ń jà kò sọ̀rọ̀ ọ̀jà ń bẹ́ẹ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ kó kó ẹ̀rí jáde kó ní ìṣó lọ́dọ̀ ìjọba mi ò mọ tó ń ṣe àwọn ìjọba wa náà tó máa ń wo àwọn nǹkan báyìí ràn tó bá dẹ̀ ti pààyàn báyìí ìjọba ló máa kọ́kọ́ bá wọn kẹ́dùn àwọn náà máa send message comfort message ṣùgbọ́n ńgbà tí ẹ mọ́ bá náà rí èèyàn kan ẹni tó pààyàn rèé báyìí náà ṣe rìnrìn yẹn ìjọba ò ní gbègbèsè wọn ò ní gbègbèsè pàápàá jùlọ kí ọjọ́ ti wá gorí ẹ̀ kí time díẹ̀ ti lọ lórí ẹ̀ ìjọba ò ní gbègbèsè ó ti lọ ó ti lọ nìyẹn ìdí tí ìlú òyìnbó ṣe yàtọ̀ nìyẹn bó ṣogún ọdún ìyẹn ogún ọdún máa ń jòyàn lọ́wọ́ nílùú òyìnbó kó máa rìn káàkiri ẹwẹ́ nítán ló ń ṣekú pa Tupac ṣé bọ́n ti mú ń sìn after many years wọ́n ti mú so bàbá wa eh, Gani Adams wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ ni o ẹ jẹ́ ká káwa náà Ka ka ka invite wọn ìjọba DSS iléeṣẹ́ ọlọ́pàá Gani Adams fẹ́ ràn yín lọ́wọ́ ni ẹ̀yin náà lẹ́ni police are the friends of the society police is your friend bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn now it's time to do the needful Gani Adams the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land is is in the position now is telling you that he has some facts as to the demise of the former uh, Chief Justice of Nigeria, Bolage. So you, you people should give him audience. You should invite him honorably. I mean, honorably. You should invite him over and let him give you all the exhibits he has, all the witness tó wà to help us get justice. bàbá Sunday Igboho ẹ jẹ́ jáde síta ẹ má fojú fo kínní yìí o eléyìí ò ń ṣètì ọ̀gẹ̀dẹ̀ wọ́n parọ́ pé wọ́n fẹ̀sùn kàn yín pé kínní ẹ̀sùn ni ẹ̀ ń bá fẹ̀sùn kàn ó sún mọ́ kínní ìgbà tó yẹ pé ẹ̀yin nìkan kọ́ lẹ wà nílé ayé ó ṣe jẹ́yìn náà fẹ̀sùn kàn báwọn yẹn ṣe ń ronú ni mo ṣe ń sọ fún yín yẹn àwọn kan máa rò bẹ́ẹ̀ pé ó ṣe jẹ́yìn náà fẹ̀sùn kàn àwọn tí Bagani ń bá jà pọ̀ ó ṣe jẹ́yìn náà wá fẹ̀sùn eléyìí kàn náà fẹ̀sùn tọ̀hún kan ẹlòmíì ṣùgbọ́n ẹ̀yin tí Ìbà Gani fẹ̀sùn kàn àtàwọn èèyàn Ìbà Gani ẹ jáde síta kẹ́ prove wọn wrong ìyẹn la máa fi mọ irú èèyàn tí Ìbà Gani jẹ́ gangan tàbádẹ̀ tí wàá mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́ a ti mọ̀ táwa nìyẹn ṣùgbọ́n láàrin àwọn méjì ìkànnù wọn jọ̀tá wa o àti Ìbà Gani o àti Sunday Igboho láàrin àwọn méjèèjì ìkan nínú wọn ọ̀tá Yorùbá ni o ṣùgbọ́n àwárí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Yorùbá tó gbé àsíá ọmọ Yorùbá tó gbé àsíá Yorùbá nìsàn lọ́wọ́ ọ̀nà kan tí wọ́n dẹ̀ fi lè dúró wípé yes ọmọ yorùbá gidi làwọn jẹ́ iṣẹ́ táwọn gbà iṣẹ́ àti dáàbò bọmọ yorùbá láti túnlẹ̀ yorùbá ṣe ni nìkan jáde kàn jẹ́ ká rí ojú àṣebi lórí ọ̀rọ̀ yìí ilé ẹjọ́ ló dẹ̀ máa fẹnu sí i kán kó ẹ̀rí wọn jáde Ìbà Gani bàbá Sunday Igboho tèmi fẹ́ kẹ́ ṣe ni pé ẹ fún wọn ní three days àbí three days gan ti pọ̀ jù ẹ fún wọn ní twenty four hours Ìbà Gani tó sọ̀rọ̀ yẹn ẹ fún wọn ní twenty four hours ẹ ti ṣe press relief through Koiki Media but that is not enough ẹ fún Ìbà Gani àníkẹ́ lọ yọ bloat Ìbà Gani àníkẹ́ bú wọn àwọn tó ń gbèjà yín gan àti pọ̀jù mọ́ wà lára àwọn tó ń gbèjà yín torí ìjà yín kọ́ ni mo sì ń gbè torí ilẹ̀ Yorùbá ni torí pé ẹ̀yin lẹ gbé àsíá ilẹ̀ Yorùbá ẹ̀yin la rí lọ́jọ́ tó gun fẹ́ kó lẹ̀ Yorùbá ẹ̀yin la rí o nítorí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ṣe nífẹ̀ẹ́ yín o tá a bá wá ń gbọ́ oríṣiríṣi ń pa yín tẹ́yìn náà wá ní irọ́ o àníkẹ́ rèé yọ blow tí wọ́n in fact àìmọye ìjà tẹ́ ẹ̀ ràn wá ká bá yín jà gan là ń bá yín jà ọ̀pọ̀lọpọ̀ bloggers jáde síta táwọn arábí dẹ̀ ní ẹ̀ràn wá ń sẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá àmọ́ yín náà àmọ́ yín ìfẹ́ ta nísìnyí ní ìfẹ́ Yorùbá kíní tẹ́ gbé dání ọ̀pọ̀lọpọ̀ sórí là ń gbọ́n pa yín ẹ ṣe fàyàwọ́ ẹ ṣe léyìí ẹ bá ládọjà ṣe kinní kan ẹ bá gbogbo yẹn ò kàn wá kò kàn wá rárá rárá ìfẹ́ tá a ní síyìn tá a fẹ́ gbọ́ gangan ni wípé ta lala kíkanjú tó gbé àsíá Yorùbá Nation lọ́wọ́ tí a rí lọ́jọ́ tó gún le tó náà sì fa tó tó tó tó tó tó fi àyà tó tó tó tó fi àyà tí ọta àbọn ṣùgbọ́n ẹ̀yin la rí ẹ̀yin la sì ń tẹ̀lé baba Sunday Igboho inú mi á dùn tẹ́ bá lè jáde o kí Sunday Igboho fún Gani Adams ní twenty four hours láti sọ̀wọ́tọ́ láti retrieve ọ láti mú ẹ̀rí jáde kẹ̀dẹ̀ kọ lẹ́tà sí ẹ àdírẹ́sì Tinubu ẹ àdírẹ́sì ẹ̀ sí Tinubu ẹ àdírẹ́sì ẹ̀ sí ẹ gbogbo orúkọ tán dá tán náà ń bá Tinubu ṣiṣẹ́ ẹ àdírẹ́sì ẹ̀ sí House of Assembly tó bá ṣe é ṣe ẹ àdírẹ́sì ẹ̀ sí DSS ẹ àdírẹ́sì ẹ̀ sí the Nigerian Police ẹ àdírẹ́sì ẹ̀ sí Nigerian Army àwọn ẹ̀ tiẹ̀ ń grief lọ́wọ́ tó bá ṣe é ṣe bẹ́ẹ̀ ṣe máa rí justice lélẹ́yìí o ọ̀rọ̀ yẹn tóbi ju kẹ́ ẹ fojú fo lọ o àwa máa bá wọn pọ́nnu mọ́ àfẹ́ mọ time tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn máa bá wọn pọ́nnu mọ́ please ẹ máa bá mi tẹ love and like love love love ẹ fún mi love ọ̀rọ̀ Yorùbá nation là ń sọ ń bí báyìí so eh, etí ọba lé etí ọba lóko yẹn là ní ká mú wá fún yín o bàbá Sunday Igboho gbogbo eléyìí tá a bá sọ tí ò dùn wọn yín nú eh, Yorùbá náà ló bọ̀ wọ́n ní tí ọmọ ìyá méjì bá wọlé tí wọ́n rẹ́rìn jáde wọ́n ti parọ́ fúnra wọn ṣùgbọ́n tán bá lejú kokokoko mọ́ra wọn pé wọ́n ti bára wọn sòótọ́ ọ̀rọ̀ ẹ̀jọ́ gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ tanà ní pàpà ibi tó bá ti tàbá yín ẹ fi sọ̀sùn kẹ́ fi para kẹ́ bá a túnbẹ̀ ṣe o kò ní jù báyìí lọ lórí ètò lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ bá mi join God bless you gbogbo ẹ̀yin tẹ́ gbóyún tẹ́ gbọ́ Yorùbá ẹ má ní jẹ bẹ́ẹ̀ we're talking about Yorùbá nation and we, we we have to talk I mean to speak to ourselves in our own language ẹ má bínú some other time uh, if there's any other programs we'll speak in English. Uh, but for today, the topic is paramount to Yoruba Nation, and we have to, you know, engage ourselves in a language, in our mother tongue. God bless you for joining. Uh, thanks for your time. Some other time, uh, I hope we have we'll have a good time like this together again. I love you. Thank you.